Yoruba Unit 15, Part A Basic Dialogue, Dialogue for Learning. Ojo, Ojo, Ojo, Ojo, Eh, Eh, Ada, Ada. wa, wa, madawa, madawa, wá má dá wá lọ má lọ má dá wá wà ló wà ló níbo ló wà níbo ló wà ayére ayére láyére láyére wà láyére wà láyére. ó wà láyéré ó wà láyéré mọ́ mọ́ pẹ́ pẹ́ má pẹ́ o má pẹ́ o o. 哦。